بسم الله الرحمن الرحيم إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له واشهد ان محمدا عبده ورسوله أرقف الله سبحانه وتعالى أتريك على رفنا ومحمد صلى الله عليه وآله وسلم أبعتو في صار صوى أبعتو في عبور بوى أبعتو لواجلار قلوب بوى tó sẹ́mi wa kò tó sẹ́mi wa lẹ̀ di àkókò yìí ìbíndèsí náà ni ládágbérí fọ́nà pé wọ́n lọ́hùn ò ọ̀mùdọ́ọ̀nù ọdún ń lọ sí parí lọ sópin ìjókòó èyí tí a máa nígboro sí tí ń bẹ nílé ẹ̀kọ́ islamic schools a ń lágbèrè fọ́lọ́ níjọ́ náà a ní ma ń bẹ̀wọ̀ a ma wa mọ́fẹ́lẹ̀ òpin ìrìn àjò wa lórí ilẹ̀ níbi kó bá fàlùbáríkà sí a sì lò sẹ̀mínà títí ọmọdọ́nù tọdún yìí tún wá fi yí bá wa ó tọ́fọ́lọ́hun kásìn ọ̀rọ̀ yẹn ní fún wa ká fún adúpẹ́ fún Ọlọ́run Ọba subhanahu wa ta'ala ilé náà tí a fẹ́ bẹ̀rẹ̀ lọ́dún yìí níjọ́ tí rọmọdọ́nù di kẹta ọlọ́dá gbogbo àwọn nǹkan tá máa bára wa sọ ọ̀rọ̀ lọ́nà tá máa ṣàlàyé fúnra wa ìtumọ̀ ọ̀rọ̀ rẹ̀ tí ó bẹ̀rù gbà sọ́lọ́wọ́ bá mú kásùmọ̀ al kò sì òrùngbà na Muhammad sallallahu alaihi wasallam arziki rẹ̀ mẹ́ta fún wa ayélujọ́ wa ní gbogbo ẹ bá ti ń gbọ́ wa ìfarabalẹ̀ láti gbọ́rọ̀ èèyàn ìrònú jinlẹ̀ láti gbálà yìí yẹn bá ń ṣe wa ta'ala ibi tá ti sùn nígbàtí Ramadan di 28 ọjọ́ náà bọ́ sí ọjọ́ monday òun náà ni ọ̀rọ̀ nípa anábì kan àwọn anábì ọlọ́run òjíṣẹ́ ńlá kan nínú àwọn òjíṣẹ́ ọlọ́run Isa Maryam alayhi salatu àyà ogójì ibẹ̀ láti sùn tàà ti ń dágbére fọ́lọ́n púpọ̀ ọlọ́run bó bá sẹ́mi wa kù yóò wùn a sì tọrọ ẹ̀ ọlọ́run sì gbà á tó wípé a tẹ̀síwájú nígbò pé ní lọ́jọ́ àkọ́kọ́ wa a ní sáyì mọ́tẹ̀ mariri oṣù náà kátùnrán wà létí rẹ̀ kí tó dé oríṣiríṣi kútọ́pù tí wọ́n ṣe ní gbogbo ọjọ́ mẹ́jọ lọ́jọ́ júmọ́ láti gbọ́ nípa rírì àti àpánlé àti ọlá tó ń bẹ fún ṣòròmọ̀bọ́n àti láàdá ńláńlá tí ń bẹ fún ìyànwájú ọlọ́run fẹ́n tó bá ráwọn ìbàdá tí inú ẹ̀ ṣe bákanáà ní tí àwẹ̀ ti bẹ̀rẹ̀ yìí náà a ti rọ́pọ̀lọpọ̀ àwọn olùpèpè àwọn oníwàásí tí wọ́n ti ṣàlàyé orí tí ń bẹ oṣù náà gẹ́gẹ́ bí introduction sí kíláàsì wa káwa náà sọ níwọ̀nba nípa títóbi oṣù náà torí bẹ́ẹ̀ àyá ti márààrún tí ń bẹ nínú sọ́tùl Baqara tó ṣàlàyé oṣù yìí òun lákọ̀ gbá kíkà rẹ̀ náà láti ẹnìkan nínú àwọn wàhàfùdó náà wà ní ilé ẹ̀kọ́ náà مشكورا من الله ماجورا من الله ومشكورا منا أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا كتب عليكم الصيام كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون أياما معدودات فمن كان منكم مريضا أو على سفر فعدة من أيام أخر وعلى الذين يطيقونه فدية طعام مسكين فمن تطوع خيرا فهو خير له وأن تصوموا خير لكم إن كنتم تعلمون شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس هدى للناس وبينات من الهدى والفرقان فمن شهد منكم الشهر فليصم ومن كان مريضا أو على سفر فعدة من أيام أخر <clears throat> يريد الله بكم اليسر ولا يريد بكم العسر ولتكملوا العدة ولتكملوا العدة ولتكبروا الله على ما هداكم ولعلكم تشكرون وإذا سألك عبادي عني فإني قريب أجيب دعوة الداع إذا دعان فليستجيبوا لي وليؤمنوا بي لعلهم يرشدون أحل لكم ليلة الصيام الرفث إلى نسائكم هن لباس لكم وأنتم لباس لهن علم الله أن أنكم كنتم تختانون أنفسكم فتاب عليكم وعفى عنكم فالآن باشروهن وابتغوا ما كتب الله لكم وكلوا واشربوا حتى يتبين لكم الخيط الأبيض من الخيط الأسود من الفجر ثم أتموا الصيام إلى الليل ولا تباشروهن وأنتم عاكفون في المساجد تلك حدود الله فلا تقربوها كذلك يبين الله لكم آية كذلك يبين الله آياته للناس لعلهم يتقون اللهم ارحمنا بالقرآن واجعله لنا هدادا ورحمة اللهم ذكينا منه ما نسينا وعلمنا منه ما جهلنا وارزقنا تلاوته آناء الليل وطراف النهار لعلك ترضى àwọn àyọkà nínú Qur'an náà ni a ti gbọ́ Allah subhanahu wa bó ṣe ṣe alùkùránù ní wáhíyò látọ̀dọ̀ ara rẹ̀ bẹ́ẹ̀ ló ṣe súnà na muhammad náà sallallahu alaihi wasallam ní wáhíyò látọ̀dọ̀ ara rẹ̀ ẹni bá ṣe wípé kùránù nìkan lóòrùn ó gbà mú láti fi jọ́sìn fọ́lọ́hun nínú islam tó lò ní tẹ̀lé bó ṣe wa wọn ò ní gba ìlànà ànábì gbọ́ ìsìlámù yìí irú ẹni bẹ́ẹ̀ kìí ṣe mùsùlùmí ahkamu siyam àwọn àdájọ́ tó ní ṣe pẹ̀lú ìgbàwẹ̀ Ramadan ó ṣùgbọ́n àwọn tó jẹ́ kókó ọbẹ̀ jùlọ lápá kan ẹ̀ ó ní Allah subhanahu wa ta'ala ṣàlàyé sínú àwọn àyàṣì pàtàkì jùlọ ní ṣe pẹ̀lú láti bẹ̀rún àti ìjẹ́ ìwé albarka tí Kùránù jẹ́ gbogbo àwọn nǹkan tó kù tó rọmọdájọ́ bá ṣe ń gbàwẹ̀ Ramadan nínú sharia Islam a ma ń bá nùsùnà na Muhammad sallallahu alaihi wa alihi wasallam nínú tí Allah subhanahu wa ta'ala jẹ́ mẹ́ nínú àyájú tí wọ́n kí fún wa tẹ́yìn onípe القرآن أبوس رمضان أشوى البركان أفوى النساء رحمه الله تعالى يوم تبدي إجاد فوى لطد أبو ريرة رضي الله عنه أنا بني أتاكم شهر رمضان شهر مبارك فرض الله عليكم صيامه يفتح فيه أبواب الجنة وتغلق فيه أبواب الجحيم وتظل فيه مردة الشياطين وفيه ليلة هي خير من ألف الشهر من حرم خيرها فقد حرم حديثه على العافية وإن شاء الله إن شاء الله يبوس يجي تبتني واجه الله فواه kò sẹ́ni tí ó ju nǹkan fún wa nínú ẹ̀sìn tágbọ̀yé tí ò ní dàrú mọ́ wa lọ́wọ́ àyàfàná Muhammad sallallahu alaihi wasallam kí ló fà fi annahu kana muballighan an rabbi subhanahu wa ta'ala ila ummatihi in tó fi yẹ kó sí wípé àlàyé tánàbí bá ṣe fún wa nínú ẹ̀sìn náà lágbà in tó bá pè fún wa lẹ́sìn náà lápè lẹ́sìn láti gbàgbọ́ torí pé òun ló mú ọ̀rọ̀ ọlọ́run bá dógóngó lọ́dọ̀ àwa ànímọ̀ rẹ̀ òun ni ọlọ́run bá yàn ní òjíṣẹ́ fún wa ó ní rọmọdọ́nù ti dé bá wá bá yín o láti jẹta báyìí àti ìbẹ̀nà rọmọdọ́nù látọjọ́ àti bí ìyẹnàjọ́ sátọ̀dẹ̀ láti ìbẹ̀nà rọmọdọ́nù ẹni bá lòun gbàwẹ̀ lọ́jọ́ friday àwẹ̀ ìjírà 1443 tí ń ṣe dédé gregorian calendar 2022 ẹni bá lòun gbàwẹ̀ lọ́jọ́ friday ìntọ́lùwòrán níṣẹ́ ló gbà láwẹ̀ àwẹ̀ bẹ̀rẹ̀ lọ́jọ́ sábt ní Nigeria. ní Saudi lọ́pọ̀lọpọ̀ àyè bẹ́ẹ̀ káàkiri àgbáyé ẹnu kò wípé lábọ̀jọ́ sábtì báyìí a ṣe wà ní àwẹ̀ bítalẹ̀ ní bá lẹ́bá wa àwẹ̀dí mẹ́ta atákùn ṣáàrù Ramadan oṣù Ramadan náà ti dé ṣáàrù mubarak oṣù alálbarika oṣù táwọn wà albarika náà rẹ̀ oṣù ọ̀wọ̀ oṣù ọlá oṣù oríire faradallahu alaikum siyama oṣù tí ọlọ́wọ́ bá ṣe kágbàwẹ̀ nínú rẹ̀ lọ́rọ̀ ìrìn wa lórí kútìbà alaikum siyama kágbàwẹ̀ rọmọdọ́nù yìí ọ̀ranyàn ló jẹ́ wa lórí kódà tí bá ń bẹ nínú ẹjí islam exempt tó ní kò lè gbàwẹ̀ àbí tó ń ti islam ní kò sọ fídíà ó gbọdọ̀ fi oúnjẹ ṣe pààrọ̀ fáwọn aláìní dídá ọ̀ranyàn ní Ramadan nígbà náà ẹ kò mẹ́mi lára pẹ̀lọ́hun kọlọ́hun jó mú ọ lára béèyàn bá máa máa jọ̀sán nínú Ramadan kìí ṣe ń tẹ́sìn rẹ̀ pé kìí ṣe ń tó mọ́ tó wálé ayé wá ṣe irú àwọn tí wọ́n ti dìrèdì tí wọ́n ti so ojú ọ̀nà ìsìnú ni ní ma ń dáṣà wípé àwẹ̀ rọ̀mùdọ́nù kìí sàwẹ̀ lọ́dọ̀ òun ìfìdípanú lásán ni tuftahu fiha abwabul janna lẹ̀kùn mẹ́jọ ní mẹ́fọ́gbà aljanna inú oṣù yìí wọ́n ti ṣí ilẹ̀kùn wa abwabul janna ojú ọ̀nà tó wọ́bẹ̀ mẹ́jọ ni anna muhammadu sallallahu alaihi wasallam oníwọ́n ti sílẹ̀ gbagara fún wa àǹfààní wà fún ọ kó rí free ticket láti wà ní jẹ́nà gbogbo tí bá ń jẹ́ṣẹ́ ládá iṣẹ́ olóore tí islam fún tẹ̀jẹ̀ tó gbà pé iṣẹ́ olóore ni bó bá sínú rọ̀mùdọ́nù yìí wọ́n jẹ́ sábàbí fún ọ láti wà ní وتغلق فيه أبواب الجحيم gbogbo àwọn alẹ̀kùn tó wọnú náà jẹ̀hìm wọ́n ti ti gbogbo ẹ̀ pa ó rí tó gbogbo àsìkò tá ń sọ yìí nínú ramadanu yìí iṣẹ́ rẹ̀ a máa wù yán ṣe kódà tí èyí kírun tẹ́lẹ̀ ìran a máa wù kí ẹ̀ ṣe èso sọ rẹ̀ àánú tẹ́lẹ̀ tí ìfáláì ní orí ayá orí awú láti ṣe é lásìkò yìí ẹ̀rì pé ṣe ibi a máa dínkù ìdẹ́ṣẹ̀ láàrin àdúgbò láàrin ìlú láwùjọ yóò dínkù tó gbogbo àwọn àyè tí wọ́n ti ń dẹ́ṣẹ̀ yẹn kò sẹ́ni tí ó patronize wọn má àwọn ọlọ́tí inú oṣù yìí ni wọ́n ń pò sí wọn èyí bẹ́ẹ̀ lọ́n kí oṣù yìí ó wáyé torí wọ́n ó sọ́ọ̀tì tàlẹ̀ tí ó mutí lẹ́fì mọ̀ pé ilé ọtí lásìkò ya máa dá páro bí ọjọ́ kejì ọjà ìyẹn ló fi wá hàn sí nípa ẹni tí ń mutí jù láwùjọ mùsùlùmí ni ṣùgbọ́n torí ọ̀wọ̀ tọ́nà wọn bá gbé wọ mùsùlùmí tó gbé wọ oṣù yìí ọ̀mùtí mùsùlùmí gan lásìkò yìí yóò ló ń darí òun ṣíwọ́ òun tún bá òun mutí má òun ṣì nánà yóò tọwọ́ rẹ̀ bọ́lẹ̀ assalamu alaikum alaikum salam sálámù ń zìnà ó múrúkú mo ní bẹ̀rù ọlọ́run lásìkò yìí bẹ́ẹ̀ já gbọ́ nígbà tẹ̀yìn rọmọdọ́n káwọn ló ń padà sí ìdí ìranù àmọ́ oṣù yìí yàwó fi sin ṣe gbogbo àwọn asbab àwọn ọ̀nà táwọn ìfimọ́ ń gbà ṣẹ lọ́hùn ní oṣù yìí ó ti wà láti pa yóò ní kẹ́kọ́ wàtúgọ́lù fíhì màrọ̀dátù ṣẹ̀yàtín àwọn èṣù gbèlèké èṣù apárí nínú àwọn àjẹ̀nú èṣù apárí nínú àwọn èèyàn wọ́n ti wọ́n wọn ò rágbára ṣe wọn ò ráwọn èèyàn báyé wọn jẹ́ wọ̀ fí ilẹ̀ ìlà oṣù yìí náà ni Allah subhanahu wa ta'ala báyìí tó ń ṣe ọlọ́ọ̀bá báyìí wà láìlá orúkọ ń bẹ nínú iya khayrun min alfi shahr orúsọ́sọ́ kan yìí ó lórí wájú ọlọ́run ó ní àlùbáríkà fún èèyàn ládá tí ń bẹnu oṣù yìí ó ju ẹgbẹ̀rún oṣù 83 years and something ní calculation tí àwọn olùmọ́ṣe ẹgbẹ̀rún oṣù 1000 months ó lé ní tí ń jẹ́ 3 years oore tí wọ́n ń bẹ nínú oṣù inú òru tàà sọ yìí ó pọ̀ ju oore tí yẹn rí tí yẹn bá sin lọ́hùn ní di 3 years lọ manufọ́dún ma kọ́ bá se oore inú òru náà tó bá fún fàkọ̀lẹ̀ tẹni náà gẹ́ oru agbara oru gbigbe aduwa oru uke oru mana oru mele oru kunge olon en tolorun ba tun wa se fun ti o ra nfani ati ri ti o sin lo ninu re ko ri ayi kan abodal kiyama kan ti o se lowo tu si ba dojo alema gbogbo eleyi o se ola ali siratu ifi n salaye fun wa nípa ọlá tí ń bẹ nínú oṣù náà hadith tó ṣe ọlọ́wọ́ bá sọ yìí àwọn afá gbé e yẹ̀wò wọ́n ní títílẹ̀kùn tánàbí ọlọ́run tílẹ̀kùn gbogbo lè iná àti síṣílẹ̀kùn tó ní wọ́n sílẹ̀kùn ọgbàlì jẹ́ nà kalẹ̀ wọ́n ní túnmọ̀ méjì lónìí àwọn kan ní ìtumọ̀ àkọ́kọ́ ìtumọ̀ pàápàá rẹ̀ náà ni bá ti tún yẹn gbogbo tí ń jẹ́ lẹ́kọ̀ọ́ àlìjẹ́nà ọlọ́ọ̀bọ̀ ó sì ilẹ̀ gbogbo tí ń jẹ́ lẹ́kùn lè náà ọlọ́ọ̀níkà mọ̀lẹ́kàájì wọ́n ní bó ṣe rí náà nìyẹn ọlọ́run ṣe eléyìí àpọ́nlé látọ̀dọ̀ ọlọ́run ọba ní fáwọn ẹrúsìn rẹ̀ nínú oṣù yìí àwọn afá tó ní ìtumọ̀ míì tó tún ní ó ní wípé ìkílẹ̀kùn àwọn ilé náà ìtumọ̀ rẹ̀ ní wípé gbogbo àwọn ọ̀nà tẹ́dà fi máa ń ṣe aburú wọn ó tì í gẹ́gẹ́ bí àlàyé tá ṣe síwájú gbogbo àwọn ọ̀nà tí èèyàn fi máa ń ṣiṣẹ́ dáadáa wọn ó ṣì í lẹ̀fẹ́ dà náà lọ́sọ síwájú wọ́n àbójú kíyàn yá hun tó nínú Ramadan ńgbà tó wọn àtàwọn mùsùlùmí tó kù bá pàdé ní mọ́ṣáláṣí láti sínú orí ó yà bó jésò bó jẹ́ ápù lóní bó jẹ́ ọsàn lóní bó jẹ́ dábínù lóní yóò fáwọn èèyàn tó di bó ti yà hun tó orí àwọn èèyàn wú ọ̀pọ̀ èèyàn ní ṣètọ́rẹ̀ àánú Ramadan ṣùgbọ́n tí Ramadan bá lọ gbogbo àwọn olórí àwọn èṣù tó sọ wípé ká báyé àwọn èèyàn jẹ́ ni tí wọ́n jẹ́ olórí kòkó tó wọ́n jẹ́ ni líle nínú àwọn èṣù èṣù àjẹ̀nú ọlọ́ni wọn ò ní ráyè inú oṣù yìí gbogbo àwọn ròyìnròyìn tí ò dáa èrò burúkú tí wọ́n ń gbé sáláwẹ̀ lẹ́mì tí wọ́n fi bàwẹ̀ aláwẹ̀ jẹ́ kò ní sáyè rẹ̀ fún wa. kò ní sáyè rẹ̀ fún wa ìyẹn jẹ́ ọ̀rọ̀ kan nínú àwọn ọ̀rọ̀ táwọn afáà sọ lórí àwọn afáà tó ń fi rinlẹ̀ wípé àmọ́ èsù tí ń bẹ lára oníkálukú lọ́tọ̀ ọ̀tọ̀ ń lára oníkálukú muhammadu sallallahu wasallam ó jẹ́ agbó àgbóyé rẹ̀ wípé kò sí ẹ̀dá kan nínú ẹ̀dá tọ́lọ́wọ́n bá dá tí ò ní ẹ̀dá kọ̀rínù yìí alábàárìn ni èṣù lòun wọ́n bá ti bí ẹ̀dá sí ilé ayé ó bá ẹ̀dá wálé ayé papọ̀ ni yóò sì máa tẹ̀lé ọ títí tí wọn náà fi kú tó fi ní jẹ́yìn máa èṣù ní máa ń ṣe àwọn nǹkan tí ò dáa lọ́sọ̀ fún èèyàn náà torí gbogbo àwọn ibi tẹ́jẹ̀ ń gbà fúlò nínú ara wa náà ni ṣàìtọ́nù yìí wà ṣùgbọ́n bá ti ń gbàwẹ̀ a fi máa nílára a fi máa wíkìn yẹn kò ní ní strength láti lè deviate wa kò ní ní strength láti lè destroy àwọn iṣẹ́ wa torí gbogbo aláburú ẹ̀dá èrò aburú rẹ̀ ní bẹ́lẹ̀ ni wọ́n ni wọ́n fi ń ṣe ẹ̀dá kò ní jẹ́lérò orí láyé kó máa ṣe ṣe aburú ìkẹlẹ̀ kejì tí a tún gbọ́ yí nípa oṣù yìí annahu sha'ru taqwa oṣù páyà ọlọ́wọ̀n ọba ni ya ayyuhal ladhina amanu kutiba alaykumus siyamu kama kutiba alal ladhina min qablikum la'allakum tattaqun in táwẹ̀ yí wá kọ́ wa ní ká ọlọ́wọ̀n ọba subhanahu bó ti já sí gbogbo àwọn iṣẹ́ ìbàdá ti tókù nínú ẹ̀sìn kápáyà ọba ni wọ́n train ẹ̀mí wálé lórí náà na ẹni tí ò bá ní spiritual trainings tí Islam ń gbé kalẹ̀ àti lè jẹ́ tí ó bẹ̀rù ọlọ́ọ̀bá rẹ̀ ṣòro nínú ọ̀ràn tí yẹn fi lè purify heart because heart ọmọ ẹ̀dá ní ailment heart ní amorant diseases wà fún ẹ̀mí fọ́kàn kéèta nínú àárẹ̀ ọkàn ni inú bíbí nínú àárẹ̀ ọkàn ni ojúkòkòrò nínú àárẹ̀ ọkàn ni gbogbo àwọn àárẹ̀ ọkàn wọ̀nyí Allah subhanahu wa ta'ala ó ti gbé àwọn ọ̀nà kẹkalẹ̀ ká lè purify ọkàn wa kò níbi àwọn àárẹ̀ yẹn tọ́kàn wọ́n fi ní àlàáfíà so àwẹ̀ gbígbà yìí ọjọ́ kanú rẹ̀ ní pàtàkì jùlọ àwẹ̀ Ramadan gbígbà torí bẹ́ẹ̀ nínú àwọn ọ̀nà tá a lè gbà táfi ní bẹ̀rù Ọlọ́run ní ká máa gbàwẹ̀ torí pé asiyamu yad'u ila zuhd ìmọ̀ gbàwẹ̀ ń pèpè lọ bí apáfì ìráyé sá kí ìkan fúyẹ́ lẹ́mí èèyàn kí ẹ mọ́ kàǹkan ilé ayé kún ó ti wùlẹ̀ ọmọ torí pé àwẹ̀ ní ó tẹ́ wa kúrò níbi àwọn kan tó tóbi jù ń jójú kòkòrò in tó tóbi jù lójú kòkòrò tẹ́dà ń ṣe láyé nǹkan méjì ni شهوة البطن وشهوة الفرج lust l-u-s-t-s ṣáhàwà ìlójúkòkòrò ẹ̀dá tí kí ní ìwú mi mo sáfẹ́ jẹ́ kí ní ìwú mi mo fẹ́ ṣe bó ti pọ̀ tó ní ìsẹ̀mọ̀mọ̀ ẹ̀dá èèyàn méjì ló lágbára jùlọ àkọ́kọ́ nù rẹ̀ ojúkòkòrò oúnjẹ jíjẹ débi wípé ẹlòmíì ní fífọ́ right food fífọ́ right food bẹ́ẹ̀ lé oúnjẹ oríṣi bíi mẹ́ta bíi mẹ́rin bíi mẹ́wàá kalẹ̀ á ní eléyìí ni mo láìkì jù mo fún ní fífọ́ hamam pẹ̀lú fífọ́ right foot bó ti wá fẹ́ràn rẹ̀ tó tó kúndùn rẹ̀ tó bí wọ́n fi wọ sínú ẹ̀ gan kàámà bí wọ́n fi wọ sínú ẹ̀ kàámà bẹ́ẹ̀ sì ni ká mú nǹkan náà ní drinks ẹlòmíì kúndùn rẹ̀ púpọ̀ ká má sọ àwọn tí wọ́n mú mú kú mu nínú àwọn ọtí tí ń dá èèyàn lérí irú tí ń bọmọlúwàbí èèyàn jẹ́ ìyẹn náà kún bẹ́ẹ̀ so rọmọdọ́nù wá tírìn wa lórí wípé èyí tó jẹ́ mubahat ní al-mashrubat tajtanibu anha kulliha nahara rọmọdọ́nù látìgbà tí a ti ṣíwọ́ sàárì jíjẹ di àkókò tá à ń sọ̀rọ̀ yìí ẹni tí ń gbàrò lè fi kankan sẹ́nu bó ti kó drink ọ̀hún tó yóò ní asún dalẹ́ ńgbò bá sínú tán ò ní ó mú àbí kò sínú àmọ́ wá ní nítorí pé fẹ́ràn rẹ̀ ó tutù ẹwọ bó ti làágùn nínú sì máa mu drink ọ̀hún bó bá ilé dánú rẹ̀ wò kan ni lẹ́yìn àwẹ̀ yóò sàn so àwẹ̀ gbígbà ó wa kò níbi ìkúndùn oúnjẹ jíjẹ ìkúndùn ìkan mímu bákan náà ó pìrìvẹ́ǹtì wa kúrò níbi ìkúdù ìsúnmọ́ra ẹni àti sọ síwájú kódà àwọn ń ṣìnà gan nínú Ramadan wà túnbá bó wá ti wọ́n wù kóbìnrin èèyàn rẹwà tó lójú èèyàn bó ti wù kọ́lọ̀ ń dáadáa máa ìsúnmọ́bìnrin lágbára lára èèyàn tó ẹ ti mọ̀ pípéyàn bá dẹrù rẹ̀ wò lọ́sàn-án àwẹ̀ àbílówóró àwẹ̀ lẹ́nu gbèdéke àsìkò tí Islam ní ká fi gbàwẹ̀ nìyí nígbàtí fájìrò bá yọ dìgbà tó ń wọ̀ lálẹ́ béèyàn bá súnmọ́ ìyàwó rẹ̀ nù lé tó ti pò ló sanwó orí rẹ̀ àwọn òbí ìyàwó rẹ̀ yọ̀ǹda rẹ̀ fún kò fi ti pá bá lò kò fi ti pá gbé sínú lé bó bá ilé dẹ́rù rẹ̀ wò àwọn náà ti mọ̀ràn tó wà ń bẹ̀ oṣù méjì gbáko ló fi ṣètàn rẹ̀ wájú ọlọ́run bá jalla wa ala tí ń já sí wípé eléyìí ó kọ́ṣàn wa náà níbi ìkúndùn obìnrin jù àbí ìkúnnù ọkùnrin jù fẹ́ tó bá jóbìnrin bẹ́lẹ̀ bá ti fú yẹnú sẹ̀nà ọmọ ẹ̀dá èèyàn láyé yóò ráyé sá tí èèyàn bá ti lè rí ọ́jì control tí èèyàn ti lè rí ìgbẹ̀ǹgbẹ́ obìnrin control ní sẹ̀mí èèyàn ẹni pé ó jìnà sí sí náà tí èèyàn bá ti lè rí ìsáàmà ń jẹun wọ̀mùwọ̀mù tí èèyàn bá ti lè control nínú sẹ̀mí èèyàn haramu jíjẹ èèyàn jìnà sí kódà ètò jẹ́ tọ́ gan níwọ̀nba náà lè ní ó wáyà mọ́mọ́ lára àwọn ọ̀nà tí ìmọ̀ gbàwẹ̀ Ramadan ma ìmọ̀ gbàwẹ̀ lápapọ̀ tó fi ṣe wá láǹfààní nìyẹn tẹ́lẹ̀ lè mú wa káfi jìnà sí ẹ̀ṣẹ̀ káfi lè súnmọ́ lọ́hùn ara àti ma dẹ́ṣẹ̀ anna muhammadu sallallahu alaihi wasallam ó ní faiza kana yawmu sawmi ahadikum wa in shakamahu ahad falyaqul inni mur'un sa'im ó tó bá di ọjọ́ tí kan yín bá ń gbààwẹ̀ rẹ̀ tá bá rínú àwọn aláìmọ̀ kan tó bá bú àbó sọ̀rọ̀ tí ò dá sí kó sọ wípé inni mur'un sa'im olùgbààwẹ̀ nìyẹn aláwẹ̀ ní ní o gbogbo ọwọ́ tó gbé wá yẹn ní ìráyé ẹ̀ gbogbo ìbú tó ń bí mi yẹn ní ìlì fún ẹlé sí ẹ̀ padà torí pé mọ̀ gbá wẹ̀ ẹ̀rì àwẹ̀ gbígbà ó tríyàn lórí patience ó tríyàn lórí spirit of endurance bóòlá ṣe ní àmúmára bóòlá ṣe ní faradà lára àwọn tí a gbọ́dọ̀ mọ̀ nípa Qur'an onígbé Qur'an شهر انت ابو رمضان رمضان آه، ونقول رمضان شهر القرآن الله سبحانه وتعالى ان شهر رمضان الذي انزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان inú òsù yí ọlọ́run bá sọ̀lọ̀kúránù kalẹ̀ látòkè sẹ́mẹ̀ bẹ́tìrì ìjìsà lọ́hùn láti inú lọ́hùn mahfuz wá sínú bẹ́tìrì ìjìsà kó tó wá dìgbà pọ́lọ̀mọ̀ subhanahu wa ta'ala ó sì wà ń sọ kalẹ̀ lẹ́yẹ ẹyọ nífọ̀sí rẹ̀ lórí bí necessities bá ṣe wáyé fana Muhammad sallallahu alaihi wa alihi wa alkùránù yìí sì ní àwọn ọlá tó pọ̀ Allah subhanahu wa ta'ala ó ní innal ladhina yatluna kitaba Allahi wa aqamu s-salah ẹ̀ láwọn tí wọ́n ń ka alkùránù ọlọ́run tí wọ́n sì ń kírun wọn wa anfaqu mimma razaqnahum sirran wa náà ni wọ́n ná ní gbangba yàrùjúwọ́n na já ọ̀tẹ̀ lẹ́yìn tẹ̀bọ̀wọ̀ kan owó tí èyí sófò owó tí èyí pàdánù níwájú subhanahu wa ta'ala ẹ̀rí mọ́lọ̀wọ́n bá ba si nìkan nínú àwọn tí ń kára láti Qur'an ni kíkà ní kíké ni ma jírí rẹ̀ wò ní ìmọ̀ gbẹ́tùmọ̀ rẹ̀ bá ṣe wa هنا كتاب أنزلناه إليك مبارك ليدبروا آياته وليتذكر أولو الألباب لا يمي الله سبحانه وتعالى أني تركني أولا ما سوك لفوانا محمد صلى الله عليه وسلم مبارك ترى لباركاني ní ẹ̀bá ń wá ọ̀nà tí ó fi sórí ire láyé tí ó fi ní àlùbáríkà tí ó bù dáadáa nínú sẹ̀mí ayé ẹ̀ kó dún ní mọ́ kòránù lílò kó máa ká kó mọ̀ túnmọ̀ sí ń bẹ nínú rẹ̀ kó máa lò àwọn nǹkan ìwọ̀ sí ń bẹ nínú kòránù pé ẹ mọ́dé díẹ̀ kó náà jìnà sí fàwámìrùl kòránì tẹ́mẹ̀rù fàwámìrùl àwọn àṣẹ tí ń bẹ kòránì kó máa lò liyadabbaru ayati kalima wuye kalima yiri àwọn àmì tin benu qur'an wo wali yatazakkaru ulul albab káwọn tí wọ́n bá jun la kaye ẹ̀dá tí wọ́n lè gbà rántí pẹ̀lú qur'an abu hurairah radiyallahu anhu ni wọ́n ti sọ ipo nse Ọlọ́run bá ṣàlàyé rẹ̀ fún wa tí Imam Bukhari rahimahullah ta'ala tí wọ́n gbé jáde nù sọ́yí hàn wá wọ́n ló ń ṣe ọlọ́run ọba sallallahu alaihi wasallam ó ní la hasada illa fi sinatayin islamu kò fàyè ilẹ̀ kájowó ara wa àfi níbi méjì alhassadu huna bi ma'ana al ìtumọ̀ kẹta ń bí àbítumọ̀ hasadun bí ní ká jowú ara wa bẹ́yàn ó bá jowú èèyàn islam lóore wà níbi kó jowú èèyàn níbi nǹkan méjì rọ́jùlù na allamahu lọ́ọ̀lù qur'an jowú èèyàn kan tọ́lọ̀ bá bò ní ma kíké ẹni náà ike qur'an yìí lọ́gànjọ́ oru bẹ́ẹ̀ náà ní gẹringẹrin ọ̀sán náà a máa kí Qur'an fàtẹ̀ní àwùjárùn lá alábàgbé rẹ̀ kan wá gbọ́ bó ṣe ń kí Qur'an náà fàkọ́ ní wọ́n sọ wípé láìka ni ẹwù dárò mi kó já sí wípé bó ti ń gé kùránù tó dùn lẹ́nu tó ti ń pè bó ti ẹ̀ ó tó sì ń lò yà láìta ni a ó ma ṣe o kọ́lọ̀ sí ìbú ma kùránù bẹ́ẹ̀ kémi náà ma ya mithla ma na kémi náà ma ṣe bó náà ṣe ń ṣe yìí kémi ma lo kùránù bó náà ṣe ń lo so eléyìí ó jẹ́ kanú àwọn ọlá tí ń bẹ fún alukur'an tó sì pé ní Ramadan ẹjá gbìyànjú láti máa ka kur'an yìí dáadáa ẹjá gbìyànjú láti dún ní mọ̀ yìí rẹ̀ wò ká má kí lásán ká má wájú ko eh, tafsir tó ti túmọ̀ rẹ̀ fún wa ká lè lékún lágbòóyé ń pa rẹ̀ ká lè lékún nídìí súnmọ́ Ọlọ́run lórí kíkà rẹ̀ bákan náà hadith Bukhari èyí tó gbà látọ̀dọ̀ ya wa Aisha kọ́lọ̀kú bá yọ́n sí wọn anna rasulallahi sallallahu alaihi wasallam qala olóńṣẹ́ ọlọ́run tí kí ọlọ́run àti ọlá rẹ̀ ń bẹ fún sọ wípé مثل الذي يقرأ القرآن وهو حافظ له مع سفرة الكرام البررة àpèjúwe ẹni tí ń ka Qur'an tó sì há sórí ó ṣe dèédé àwọn màláíkà ọlọ́run ọba láwọn ẹni eré àwọn màláíkà ya ọlọ́run gbé sírù kò yẹ níwájú ẹ̀ wọ́n mọ́sẹ̀lẹ̀ lẹ́bí yẹ́kọ̀rọ̀ wàwọ̀ yàtà ka kò lẹ́nu ẹ̀ àhádùhù kò ṣe geere lẹ́nu ẹ̀ dáadáa kò rí pé dáadáa àmọ́ tòun ti bẹ́ẹ̀ náà kò fi lọ́rùn lẹ̀ tòun ti bẹ́ẹ̀ náà kò ní mi máa ké dáadáa kó mọ̀ wàá kà kó mọ̀ wù lórí kó wá pàtì tòun ti gbé kò yọ lẹ́nu rẹ̀ tòun ti gbé àbóyọ̀ àmọ́ kò rí há sórí kò fi kùránì lẹ̀ nígbà kọ̀ọ̀kan irú ẹni bẹ́ẹ̀ ẹlẹ́wàá ẹ̀ yóò ní yóò ní ládá kó ka Qur'an yóò sì ní ládá pé Qur'an ti ń ka yìí ń dàmú ara ẹ̀kó tó ka yóò gbà méjì lórí ẹ̀ jàmá mùsùlùmí bọ́lọ̀ ti ròyìn Qur'an fún ṣe rí sallallahu alaihi wasallam gbọ́ bí Allah wa ta'ala bó ti al fún wa nínú àwọn àyè àtìrí ṣàlàyé oṣù Ramadan ṣùgbọ́n kí ní àtàwà mùsùlùmí kọ sí al-Qur'an ayẹ Qur'an lódì ni àti mú lọ́ta wa qala ar-rasulu ya rabbi inna qawmi ittakhadhu hadha al-Qur'an mahjura sallallahu alaihi wasallam ó kígbàjarì sórí wa ó kébò sí rẹ̀ sólúwà níwòlúwà mi inna qawmi ittakhadhu hadha al-qur'ana mahjura àwọn èèyàn mi wọ́n ti mú kùránù wọ́n ti mú lọ́tàwò wọ́n ti pátì ò náni rẹ̀ má wò kákún má ẹ̀rí tó sì kùránù yẹn lágbára wa kùránù yẹn onímọ̀nà kùránù yẹn òun lórí sọ àlùbáríkà wa kùránù yẹn òun níbi tọ́lọ̀ ń sórí ire wa sí ẹni bá pa kùránù tì kò dájú bó lè rí àánú ọlọ́run ọba ẹni bá pa kùránù tì kò dájú bó lè rí mọ́nà kò ń gé ọlọ́run ọba subhanahu azza kò ní ṣe fẹ́ni tó ilman وتعليما وتعلما وتدبرا ẹni tí yan Qur'an lódì lẹ́yìn tí ò fẹ́ lọ lé kí ó láti ké kò máa ké àbótú máa ké tán kò tún wá bí ó sì mọ̀túnmá rẹ̀ àbúmọ̀túnmá rẹ̀ tán kò tún kẹ́kọ̀ọ́ bá sì lò ó nìkan náà àwọn afáwà al-imam al-allamah ibn Qayyim rahimahullah náà fi ṣe wá láǹfààní àwọn ọ̀nà táwọn yẹn fi yan Quran lódì tábà ṣàlàyé rẹ̀ fúnra wa tán ìwọ náà fúnra ara títí ẹ ó lè ṣàdáyẹn rí èwo ló kó sínú nínú ọ̀nà táwọn yẹn fi yan Quran lódì so that ó lè adjust pàtàkì jùlọ nínú oṣù tó jósú yìí Quran mọ́mú ní nínú àwọn ọ̀nà táwọn fi yan Quran ọ̀nà márùn nínú àwọn ọ̀nà táwọn èèyàn fi yan Quran lódì tí wọ́n fi ń bá ṣọ̀tá tí wọ́n bá Quran ń jà ọ̀nà márùn-ún ni àkọ́kọ́ hajiru samaihi wal imanu bihi wal isgha'u ilayhi ẹ̀yin tẹ́ ń gbọ́ wa lásìkò yìí nínú ọ̀nà àkọ́kọ́ òní ká fẹ́ máa gbọ́ ká وإذا قرئ القرآن فاستمعوا له وأنصتوا لعلكم ترحمون الأمر من السماء الأمر من رب السماء ولا والأرض أسألة دولوا وبتين بلوكي يا لوكي السماء لهم وانت باتي بكون كقرآن سيبتي فاستمعوا له التكسي كوني أبو السمعوا والاستماع فرق بينهما واضح بين ياتون ملاني listening àti hearing listening ó ní hearing ó ní ọlọ́run ní ẹgbọ́ kùránù nìkan ó ní ẹkẹ́tì sí ni gbígbọ́ yẹn ni pé wọ́n kàn ń kà á níwọ́n náà kọjá mi wọ́n ti ń ní àwọn ń ní ló

olówó kan nínú àwọn tọ́lọ́wọ́n bá ṣàánú ó kọ́ ilé ńlá kan tó tóbi kìí ṣe lórílẹ̀-èdè yìí ó kọ́ ilé ńlá kan tó tóbi ó sì ṣe lọ́ṣọ̀ọ́ dáadáa ó wá ó wá ìsọ́ọ̀lù ó wá ní ìsọ́ọ̀ dìfáìsì kan sínú ilé yẹn dìfáìsì yẹn ó gbé sẹ́nu ọ̀nà ilé security ń bẹnu lórílẹ̀-èdè jí wọn kò jẹ́ lórílẹ̀-èdè jí wọn níbàá tó bá ti tẹ̀ bọ́tìn ni gbogbo àwọn Quran tí ń bẹ lásìkò wa outstanding Quranic reciters lágbàáyé wa lẹ́nìí gbogbo àwọn wọn ti compute Quran wọn readings ni wọn recitations ni wọn ti compute ẹ̀ sínú ẹ̀ tí ìsátà kan bá ti ń parí ìsátà mi ń gbé ni ìsátà kan bá ti ń parí ìsátà mi ń gbé ni wọ́n èsì múná lọ lòdì wọn wọ́n ní kí ló dé olóhùn fẹ́ kí nǹkan kan máa wọ etí òun ju Quran nìkan lọ òun fẹ́ kí nǹkan máa wọnú etí òun yóò kúrò nìkan lọ lẹ́yìn tó bóyá àwọn bẹnu lé òun bá àwọn ìyàwó àtọmọ sọ̀rọ̀ lẹ́yìn yẹn èyí tó ń fẹ́ kí òun máa gbọ́ gbogbo ìgbà kúrò àná ṣé bẹ́ẹ̀ ló yọ́dọ̀ ṣe wa àwa mùsùlùmí bí owó wa ti rí nìyẹn mísíkì ti báyé ọpọlọ wa jẹ́ orin ní orin ní rẹ̀ yìí lásọ̀dí wúkẹ̀wúkẹ̀ kò ní sí ẹ̀dá kan láyé tí ó kúndùn mísíkì gbígbọ́ láyé tó fẹ́ràn Qur'an ìgbẹ̀kẹ́ bá ti rí kí ìbá ti fẹ́ tí Qur'an ìdí lè tí ẹ ìlú ijó jíjó náà ní gbọ́ títí so méjèèjì sì rẹ ọ̀tá wọn jẹ́ fúnra wọn orin rẹ̀ òun wá látọ̀dọ̀ shaitan al-Qur'an wá látọ̀dọ̀ Allah subhanahu wa ta'ala so orin àti Qur'an lè dúó papọ̀ nínú ọkàn ọmọ ìdẹ́yìn kan ìkan ó pàkan lára inú ilé ẹlòmíì music inú ọ́fíìsì ẹ̀ music inú mútọ̀ ẹ̀ music gbogbo ibi tí ń rìn sí kò sí aláǹfààní kankan gbogbo àwọn orin tá à ń gbọ́ yìí kò sí wọn láǹfààní ń báyé ọpọlọ wa jẹ́ ni láyé fẹ́ràn àwọn olórin yẹn gan ju ọ̀rọ̀ ẹ̀sìn wa lọ bó bá jẹ́ wàá jó ni tí wọn ò lùlù sí tí ò ṣeé jó àmọ́ tó ní àwọn ọgbọ́n kan tí kèjì yẹn lè kọ́ nú ẹ̀ wọ́n ń da bí wákà wọ́n kọ́ bí ewì lábàs wọ́n ń da wákà wọ́n kọ́ bí ewì ó sì ara èèyàn lẹ̀ sí àwọn ìtumọ̀ ń bẹnu kọ́ńtẹ́ǹtì orin yẹn ìyẹn wà wọn tó bá ti di wípé wọ́n lo musical instrument sí ma'azif muzamiru shaitan musical instrument àwọn arin iṣẹ́ èṣù ni kágbìyànjú ságìnà sí nínú àwọn ọ̀nà àkọ́kọ́ nìyẹn táwọn èèyàn fi yan Quran lòdì wọ́n ìfẹ́ gbọ́ wàsáni hajjiru bihi halali wa ọ̀nà kejì táwọn èèyàn fi ń yan kùránù lódì ó ní kámọ́ lo kùránù àwọn tí ìsìláàmù ṣe ní ẹ̀tọ́ nù kùránù kámọ́ lò àwọn tí ìsìláàmù ṣe léwọ̀ nù kùránù kámọ́ lò ẹ̀rí ọ̀nà kejì nìyẹn application of Quranic messages àwọn tí Allah subhanahu wa ta'ala fi sọwọ́ sí wa ní iṣẹ́ tó ní àṣẹ inú Qur'an àwọn yóò lò àti gbọ́pá lọlé kéwú alhamdulillah agbọ́pẹ́ ọ̀dọ̀ àwọn àfà tí wọ́n yanrantí tí wọ́n dángájá láti ha Qur'an kódà hufadu ni wá kò síbi tí wọ́n kà fún wa Qur'an lórí táwọn di kà lórí àwọn ọmọ wa bẹ́ẹ̀ náà ni wọ́n ọpẹ́ ni fọ́lọ́run lílò إنما العلم العمل knowledge is application kalu mimo qur'anu ni je qur'an awon eto kan benu qur'anu kan ni tawo yin so di aramu le awon lori abi ko sinu amusumi leni tin tako en to fun lagbara kuni yawo meji kuni meta dori merin halal ni awon yan tako ti torí ìròrí àwọn west tó ti brainwash ọpọlọ wọn haram ní ká ju mẹ́rin lọ haram ní ká ju mẹ́rin lọ sáwọn èèyàn ṣe mùsùlùmí lẹ́yìn láàrin àwọn mùsùlùmí àwọn èèyàn ní mẹ́fà wọn ní méje àwọn èèyàn ní mẹ́jọ ìyàwó kódà àwọn èèyàn ní jù bẹ́ẹ̀ lọ èyí tó wá burú jùlọ pé ẹ ah, gbogbo ohun tí islam fún wa láǹfààní

mẹ́sàn-án two plus three five five plus four ani mẹ́sàn-án so òun lè fẹ́ mẹ́sàn-án kó o lè fẹ́ mẹ́sàn-án o gbogbo àwọn tó fẹ́ lẹ́yìn mẹ́rẹ̀ẹ̀rin tí mẹ́nu lé tẹ́lẹ̀ yẹn àlè ló ń bá wọn ń dá wọ́n bá bímọ fún ọmọ àlè ni wọ́n bí fún ọ ká tó wá sọ wípé àwọn tẹ́lá wọn fi ń sin lọ́hun àwọn tí hùwà ọ̀daràn nínú Islam ṣéwù ṣéwù à wà ní ẹtí níyàwó ojú mẹ́rin lọ àáfin sin lọ ẹ̀yìn lẹ́yìn wò ó pi haram ní kìí ṣe haram rárá o kò rí bẹ́ẹ̀ nínú àwọn ọ̀nà èèyàn fi ń takò kùránù léni àlò kùránù má èèyàn mélòó ló lo kùránù ma ẹ sọ mi bí ṣòro bá dé bígbà pọ́njú bá dé ọlọ́ni aṣáájú òun kásáwá sọ́dọ̀ òun ibo là ń kọrí sí tí ń ké tí ń túmọ̀ kí ni orísun agbára ẹ̀ ibo ló para rẹ̀ mọ́ sí kódà ó hàn sí gbogbo àwa mùsùlùmí náà nílùú tá ń gbé ládùúgbò tá a wà wípé àwọn àpọ̀lọpọ̀ afọ́ aláwo ni wọ́n so bẹ̀rẹ̀ látòrí gan bèrè tí àwa tí wọ́n ń darí fáwọn lẹ́yìn wọn àwọn kan wọ̀nyí ẹja wòye sí ọ̀nà kẹta hajiru هجر تحكيمه والتحاكم إليه أصول الدين وفروعه واعتقاد أنه لا يفيد اليقين وأن أدلته لوضية لا تحصل على علم لا يصل علم ọ̀nà kẹta ayan ìmọ̀ lo kùránù nídàjọ́ ayan lódì níbi àwọn ìpìlẹ̀ ẹ̀sìn wa àti àwọn kẹtún ẹ̀sìn wa pẹ̀lú àdìọ́kàn wípé confusion ò sí nínú Quran gbogbo àwọn ìtọ́ka tí ń bẹ nínú Quran lórí ọ̀rọ̀ ẹ̀sìn lórí ọ̀rọ̀ ayé wa ẹ̀kẹ́sẹ́ ń tá a fún wa yẹn ni wípé àwọn daily dealings wa kọ̀ àwọn èèyàn à ń ṣòwò à ń ra nǹka ìwà ọ̀rọ̀ wa gbogbo ìṣẹ̀mí ayé wa tí provision ti ń bẹ fúnnu Quran àgbáwọlé àlùdájọ́ pẹ̀lú Quran torí pé ọkàn wọn ò balẹ̀ sí pé àwọn òfin tọ́lọ́wọ́n bá ti sínú Quran yẹn bá a bá tẹ̀lé àdè sóríire bá a bá tẹ̀lé ọkàn wọn ò balẹ̀ àgbáwọlé nínú àwọn ọ̀nà kan nìyẹn láàrin ìwà àtìyàwó rẹ sóun lo Quran láàrin ìwà àtọmọ rẹ sóun lo Quran ń bá wọn lò ọ̀gá iléeṣẹ́ ló jẹ́ láàrin ìwà àtàwọn òṣìṣẹ́ tó gbà síṣẹ́ sóun bá wọn lò pẹ̀lú Quran àárín yẹn ká fojú tó ọ̀nà kẹrin táwọn èèyàn fi máa ń pa kùránì tí tán fi yan kùránì ní ọ̀tá hajjuru tadabori hi watafahumi hi wa ma'arifati ma'arọ́ dalmanakalẹ̀ mọ̀ bí himin ó ní wípé ìmọ̀ yírí rẹ̀ wò ìmọ̀ ronú sí ìnímọ̀ nípa ìrọ́ngbà tí Allah subhanahu the exercise of meditation a ní fún kùránù náà ẹ kàn ra àwọn èèyàn ó kàn fi ọmọ kàkàn lé kùránù lórí wọ́n sì máa tọ́ ló fi rọrùn fún wọn kí wọ́n sọ kùránì kalẹ̀ láàrin wákàtí kan ilé olówó alájì múlá àti sọ kùránì kalẹ̀ lédè yìí ẹ̀ṣẹ̀fà fáwọn ọmọ kí wákàtí mélòó wákàtí kan wọ́n ti há léra wọn lọ́wọ́ wọ́n kàn máa kò mí oyin ní <laughs> ọlọ́run o wọ́n sáà wà ní ṣe wá o fúrẹ́ ẹ̀ṣẹ̀ wà jìn wá o àìmọ̀kan pọ̀ láwùjọ ẹni jíjẹ́ kòránù bó ṣe ń kí yẹn sí ó rí àkámù rẹ̀ àkọ́kọ̀ sí ó rí àkámù rẹ̀ kò lè rí apply gbogbo àwọn rulings tí ń bẹ fún bá ti ń kò lè rí ó kàn ń wó Quran ní pọ́npọ́ ni sẹ́ni tí wọ́n ń sáré ka Quran ní bẹ́yẹn tí ó lè yiri rẹ̀ wò tí ó lè mọ̀túmọ̀ rẹ̀ débi tí ó lò sẹ́ni tí yẹn máa ń kà tó ń farabalẹ̀ tó sì rẹ̀ yé òun ó máa sáré wípé ah, Ọlọ́run bá ó mọ̀ kankan nínú yìí nínú ọ̀nà kan nìyẹn fa ibi ún hajjẹ́rù wa ibi ṣífà ìbíhi wàtàdáwà ìbíhi kulubi wa da iha a wawosan àwáwòsàn pẹ̀lú a ti fi a fi wawosan lórí gbogbo àwọn àárẹ̀ ọkàn tí ń dààmú wa hmm? àìṣe a sọ fúnra wa lẹ́ẹ̀kan wípé ọkàn ó ní àwọn àárẹ̀ ó láwọn àsàn kùránù ó lè ṣèwòsàn fún وننزل من القرآن ما هو شفاء للناس ọlọ́run ní aṣọ kalẹ̀ sínú Qur'an nínú nǹkan tí ó máa jẹ́ wòsàn fáwọn èèyàn tó bá túmọ̀ àwọn fún Qur'an dáadáa tí wọ́n túmọ̀ Qur'an fún ọ gbogbo àwọn ìwà pálapàla tó ti rọ̀ mọ́ ọlọ́kàn ló sì jádànù ìwọ́jú kòkòrò tí ń bẹ̀lẹ̀ ní rẹ̀ wọ́n bọ̀ jádànù ìwà kẹ́nimọ́nì tí mẹ́lẹ́mí rẹ̀ wọ́n fi kọ́ lọ́wọ́ fi já dànù kìí sí pé wọ́n hàn sínú omi mọ́ wá mú rárá ọ̀nà ìgbà wọ́sùn pẹ̀lú Qur'an kìí sọ́nà nìyẹn nínú ọ̀nà méjèèjì tá a ti máa ń gbà wá wòsàn pẹ̀lú Qur'an oníkàkọ́ Qur'an káfíkọ́ ní ṣàlàyé ibi tó kù káàtó tí yẹn ń ṣe kéèyàn lè jìnà sí ọ̀nà kẹ́nìyẹn ọ̀nà kejì kájà wá wípé àárẹ̀ ń ṣe èèyàn èèyàn fẹ́ lo Qur'an fún òsàn káka sọ́wọ́ ká fi rajú káka sómi ká mọ́ káka sọ́wọ́ ká fi rajú káka sómi ká mọ́ Islam ò takò àmọ́ tó bá di pé àwa ń hàn án kí là ń hàn fún kí là ń hàn fún bèrè tí kẹ́mọ̀ wá kùránì wá di ó wá di ẹrù tẹ́mọ̀ wá fòwú dì bí hàn náà ní múrò rí pé á rí mọ́bì kan wá. yíyàn tẹ́ ń hàn tẹ́ ń di ní tíra ní tíra kẹ́pẹ́ ń di òun ló mú ẹni ẹ̀ so kọ́ra lé ṣe ní ẹ̀ka sínú omi tó ṣe so kọ́ra lé yíyàn tẹ́ ń hàn tẹ́ ń di lórí títẹ́ ẹ̀ jù mọ́nu ṣọ́ọ̀bù torí kérò lè wà àbíkẹ́ ni ibi mọ́lẹ̀ náà jà pẹ̀lú wa àmọ́ ẹwọ́nu ṣọ́ọ̀bù yín ló wúrọ̀ kùtùkùtù ẹwọ́nu ṣọ́ọ̀bù ẹ̀ṣẹ̀ àwọn òbí àwọn náà falak ahad èèyàn kàkàkiri inú ṣọ́ọ̀pù ó ti tó kódà àwọn àfáà ní bó ṣe ń kà jáde yẹn albáríkà rẹ̀ ò ní dúró mọ́ níbi tó ka tó torí afẹ́fẹ́ ń gbé òun káàkiri ni afẹ́fẹ́ ń gbé òun káàkiri so àwọn tí wọ́n mú létí ọ náà ẹjọ́ jẹ́ alábàgbé ní oore bẹ̀ náà ó kàn wọ́n bẹ́ẹ̀ náà ni àgbẹ̀ ó wọnú oko láàárọ̀ kó tó bẹ̀rẹ̀ iṣẹ́ ó ṣe àwọn nínú àdúrà ó ọlọ́run ó sọ sáwọn aburú àjẹ̀nú aburú èèyàn eléyìí ni àwọn ọ̀nà tá a fi máa ń wá ìwòsàn pẹ̀lú alukur'an níparí nípa tó rọ̀ mọ́ oṣù tá a wà yìí annahu shahrul istijaba annahu shahrul ń gbàdúrà yẹn jùlọ olóṣù Ramadan káfíyé wa wípé kò sígbà tọ́lọ̀ ọba yìí gbọ́n kò sì sígbà tọ́nà ọba ìgbàdúrà sí ṣùgbọ́n àwọn àsìkò kan bẹ tọ́nà ń àdáyẹ rí wọn tó sẹ́sà wọn nínú àwọn àsìkò yẹn lóṣù Ramadan ẹjá gbìyànjú gbogbo omi tí tá ń fẹ́ wájú ọlọ́run ẹjá dojú rẹ̀ ọlọ́run nínú oṣù yìí ọlọ́run ṣe tán láti dá wa lóhùn ó ṣe tán láti gbàdúrà wa kó fún wa tá ń fẹ́ bójú ó dé pé ní ọ́fíìsì tó wà ilẹ̀ dá díẹ̀ ṣàlùwàlá ṣìnáfílà méjì lásìkò tá à ń kírun nínú ẹ̀sìn ìràwọ̀ ẹ̀bẹ̀ sọlọ́run nínú ṣọ́ọ̀bù rẹ tó rí ṣe ọlọ́sọ̀kan láti fún ni tó ń béèrè ṣùgbọ́n májàmú ni wípé wa idha sa'alaka ibadi anni fa inni qarib ujibu da'wata da'i idha da'an falyastajibuli wal yu'minu bi la'allahum yarshudun olúwa wá ní wàná Muhammad sallallahu alaihi wasallam wọ́n máa bi ọ́ léèrè àwọn ẹrúsìn mi ọlọ́run tí wọ́n ní tèmi pa mi lọ́wọ́ sọ fún mi pé mi súnmọ́ èmi ọlọ́run bá súnmọ́ wọn dáadáa mo súnmọ́ wọn mí jìnnà sí wọn kán ní ìmọ̀ dá wọn lóhùn mọ́jàmọ́ ni wípé kánjú pájú أن ينقاد المسلمون بأوامر ربي ويجتنب عن نواهيه هذا سمى بالاستجابة سمي fitness kí wọ́n jùpá jù sẹ́lẹ̀ fáwọn àṣẹ ìní ọlọ́run ọlọ́run bẹ̀rẹ̀ sọ wípé ẹṣẹ báyìí nínú ẹ̀sìn kí ẹmọ sọ pé bákan nìkan nítorí yẹn fi ń jẹ́rú sí ọlọ́run bá nìyẹn divine commandment tí ọlọ́run bá subhanahu wa ta'ala kéèyàn máa ṣe bó ti lágbára tó bó ti lágbára máa àmọ́ àwọn èèwọ̀ ọlọ́run bá subhanahu wa ta'ala tẹ́fẹ́tẹ́fẹ́ jìnnà sí tẹ́fẹ́tẹ́fẹ́ sá fún ẹ ọ̀fẹ́ni fọlọ́run ní sáà ọ̀sẹ̀ bọ́ ní ìṣìṣẹ́ zìnà ní ìmúchí ẹni mi tọrọ mi kú yìí kò ju pé ah mi lè fi rọ́lẹ́ o irọ́ pípa mi lè filẹ̀ because I'm a businessman so bí yóò bá sì parọ́ owó ṣeéṣe rárá irọ́ yẹn náà ó fi ilẹ̀ ni lára àwọn gbáǹkọ́jú ẹ̀ṣẹ̀ tí ń laye èèyàn jẹ́ láyé gbogbo àwọn ìwà aburú kájìnà sí i tába ti ń ṣe é ti ń ké sọ́lọ́hùn abẹ́lọ́ ìnílọ́jọ́ àkọ́kọ́ fún wa bá ti ṣàlàyé síwájú abẹ́lọ́ ta'ala ogun ma bá sì ń rí iṣẹ́ àbálọ́wọ́ subhanahu wa ta'ala kó gbà ní ìbádà fún wa káwo suratu al verse 41 ká gbọ́ kíkà láti bẹ̀rẹ̀ أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قال رب اجعل لي آية قال آيتك ألا تكلم الناس ثلاثة أيام إلا رمزاً واذكر ربك كثيرا وسبح بالعشي والإبكار نعم بابا نبغي gbàgbé àwa tí a bá ń fọ́lù wa tá à ń tẹ̀lé wa a níbi tá a ti sùn láwẹ̀ ti sí òun ni sọ́rọ̀tù al Quran 3 verse 40 tí Allah subhanahu wa ta'ala ti ń ọ̀rọ̀ nípa anabi zakariya aleyhisalatu wasalam nígbà tó ju ọmọ ń pọn tí ń sàpọn tíyàwó rẹ̀ náà ń ságàn nígbà tí ń ṣe àgàn tíyàwó rẹ̀ náà ń ṣe àgàn tí Allah subhanahu wa ta'ala wá fún nírò ó fún nírò òdùnnú ó bí ọmọ kan Yahya lókọ rẹ̀ ó máa jẹ́ kódà yìí àwọn ọlọ́run bó ń ṣe ní aṣáájú a sì ṣe ní hasur hasur lẹni tí ò ní lè súnmọ́ obìnrin hasur lẹni tí ò ní lè súnmọ́ obìnrin ìtumọ̀ kan nìyẹn táwọn afáà fún alhasur yóò wà impotent ẹni tí ò lè súnmọ́ obìnrin ò ní ìwọ̀kẹ́ mò fẹ́ ṣe zìnà láyé síbẹ̀ lè súnmọ́ ló fi ní girlfriend tó fi fáwọn ọmọ lóyún káàkiri inú ìlú tó jẹ́ wọn ó sinmi àmọ́ níbi táwọn ọlọ́run bá fẹ́ purify ànábì Yahya dé asílẹ́ni tí ò ní lè súnmọ́ obìnrin àwọn kan náà àfáà sọ wípé rárá alhassur annahu ubgidọ̀ iléyìí alfawahish ubgidọ̀ iléyìí alfawahish ìdátọ́lọ̀ bá dáa ìdáni tó ṣe wípé kèé ṣe wípé kò lè súnmọ́ obìnrin àmọ́sí ìnáwó mọ̀ nílára láti ṣe láyé kó wo obìnrin tí ò jẹ́lẹ́tọ̀ rẹ̀ kó máa wò ó débi tó ṣùgbọ́n àáròrò kúrò sí kò ní ìwùn láyé ọmọ tọ́lọ̀bọ̀ tí yọ̀ǹda fún Zakariya irú tọ́mọ ni ó jẹ ọlọ́run ti ń fún ànábì Zakariya ò ní odùn nípa rẹ̀ nígbàtá súnmọ́ pé tádùn àbá ti gbà gbígbàdùn àbá dé ọwọ́ rẹ̀ náà ní kàmáà kádùá tó gbà ní láti níwọ̀ mùsùlùmí mọ́jà kàmùná mọ́ wà hopeless never get despaired mọ́ wọ́n pé à nílẹ̀ ayé kàtà wáyé náà ẹ̀sì lé mi náà sórí ire báyìí ẹ̀sì láwọn ọmọ mi náà sórí ire báyìí ẹ̀yìn lé mi náà ṣe báyìí ọlọ́run ṣetán sáà ti máa bẹ̀ẹ́ wọ́n fi nǹkan kan kún pé wọ́n ọlọ́run gbogbo ìgbà tó rẹ̀ ó bá dé má jẹ́ kó rẹ̀ ó jẹ́ ọ̀nà ṣìnà fún mi mo jẹ́ kó oore tó bá ṣe fún mi kó jọ́nà parun fún mi sì kọ́ mi nígbà ṣe lò ó mo wòye ọ̀pọ̀lọpọ̀ àwọn tọ́lọ̀ ń gbóore ayé lọ́wọ́ wọn ò sàn ti ṣàdúrà báwọn ó ṣe lò fọlọ́run òun ti ṣàdúrà ẹ̀ lílo oore ọlọ́run kó sì lè wúlò fún yàn kó lè tọ́jọ́ kó lè báyàn kalẹ̀ kó lè wúlò láti tìyàmà ó ní ṣe ń lò ó báyìí ṣe lóyìn rèé Allah subhanahu wa ta'ala ni màá ń kọ́dà máa ṣe wà nàbí yẹn mìíràn sọ̀lẹ̀hìn ọlọ́run ní a ṣe yín kan tí ó mọ̀ já nàbí ọlọ́run bá nínú àwọn ẹni rí yẹn ni pé wọ̀sẹ̀kẹ́rì ya bá ti ṣe ó lánàbí yáyá náà yóò mọ̀ já nàbí ẹmọ̀ pé aláwọn afá kan sọ wípé lásìkò yẹn ànábì Zakari ya ti wọ 110 years mẹ́wàádínlọ́gọ́fà tí jẹ́ mẹ́wàálélọ́gọ́rùn-ún one hundred ten years na ilaha illallah Allahu akbar wọ́n níyàwó ẹ̀ ń gbà yẹn ti sí ìrìnà sánà wọ́n ti clock 90 years ọjọ́ orí rẹ̀ ti wọ 90 years nígbà tó ti rí pé ẹ̀jẹ̀ wàsìkò tá a wà yìí lénìí bọ́mọbìnrin bá ti ti ń bàlágà sí náà ni menopause ó fi dé bá nẹ́ni wọn òbí tó ń dọ́mọ rẹ̀ dó àti lọ ilé ọkọ lásìkò yóò parí ẹ̀kọ́ rẹ̀ kó lọ sẹ́fíìsì kó ṣe kìíní kan kò lọ ilé ọkọ múra sí ìwọ ọmọ náà tí wọ́n ń ṣe láyé rẹ̀ bẹ́ẹ̀ múra sí nígbà tó bá ń márì at age of thirty years nínú àdánwò ọlọ́run bá tún dé lọ́kọ̀ ń gbà mí ọdún kìíní ọdún kejì olùmọ̀gbọ̀pá kò mọ̀ gbọ̀po kan tán báyìí ní ìsìn ló bá wọ́wé wọ́wé nìyẹn abáléyàn abánigi wọ́wé gbogbo obìnrin agídí obìnrin mi ọ̀pọ̀lọpọ̀ obìnrin mi lẹ́nu bá ti ń kọjá forty years báyìí ń wọ mẹ́nu fọ́ọ̀sì ni ká tó wá sọ pé ẹni tó wọ ninety years anábì Zakariya kìí ṣe wípé ń pọ́nà ọba ò lè ṣe ṣùgbọ́n ó ṣe lè mà ló fi ní قال رب أنا يكون لي غلام وقد بلغني الكبر وامرأتي عاقر قال كذلك الله يفعل ما يشاء ó ní wọn ọlọ́run bó ní sí lọ́mà ogbó ti dé bá mi ìyàwó mi náà ogbó ti dé bá ṣé ṣé yóò sì fẹ́ rọrùn mo pé wọ́n náà nìyí náà lọ́jọ́ orí rẹ̀ tí ó tí ìsọ́mà ìjọ́ ní mo wà ní méjì à mo ní bàbá àti ìyá kan ránṣẹ́ ìbímọ ìyá ti wọ sísì àbáwọn sixty five àwòrán wọn gan tí wọ́n gbé síbẹ̀ gẹ́ẹ̀tì mọ̀ pé wọ́n ti gbólóòtọ́ látọ̀dọ̀ tí wọ́n ti fẹ́ra wọn wọ́n fẹ́ ní ọmọ láyé àti age sixty five sixty. ó dáa nígbà wo ni ọlọ́wọ́ bá fẹ́ fún yẹn ní nǹkan lè fún ní ọmọ ẹ̀dá yìí ló mọ̀ sọ̀rọ̀ kan lọ́wọ́ ẹ̀ wíwí jẹ̀ tí ń sọ fáwọn pé ẹ máa bọ̀ o ẹni bá ní ìdí kó o ẹni bá ní kó o ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn lọ ni wọn lọ bá padà délé sí ti ti géèjì àwọn èèyàn ní wà lásìkò o kò sígbà tọ́lọ́wọ́ bọ̀ ò fún yẹn ní nǹkan ẹ̀bùn tọlọ́run kò sígbà tí ò lè bùnyàn sí ó lè bùnyàn lówùúrọ̀ àjọ èèyàn ó lè bùnyàn lọ́sàá ayé èèyàn ó lè bùnyàn nígbà èèyàn bá ń darí nígbàtí èèyàn ń da free Nígbàtí èèyàn wo sàárè lọ́ọ̀kan ní ká orí ọlọ́run orí ọlọ́run ìníyọnu nú ìbùkún nígbà tó ń sọ pé o darúgbó yìí ìyàwó rẹ̀ náà darúgbó yìí kadhalika Allah yaf'alu ma yasha gẹ́gẹ́ bẹ́ẹ̀ gbogbo tó ń sọ yẹn gẹ́gẹ́ bẹ́ẹ̀ ni ọlọ́run sì máa ń sin nǹkan tó bá wù ní tó bá wọn ọlọ́run ọba ní ṣe nípa ti sọ síwájú kò kan ọlọ́run kó fún ọ lówó kó fún ọ ní àrísìkì nígbà tó wà lọ́dọ̀ ó bá wọn àwọn ọmọ títí ẹ tó tọ́ àwọn ní ògbàdà sọ́dọ̀ olówó ó sì lówó láàrin wákàtí láàrin ọdún bíi méjì sí mẹ́ta lásìkò tó yaf'alu ma yasha fa'alu liman yurid la yus'alu amma yaf'alu wa hum yus'alun bẹ́ẹ̀ sì ni ká dúró dégbà tí ó bá wa lóhùn sí ìfọ̀kànbalẹ̀ wà ń o oore wà ń o ìdùnnú wà ń o lẹ́yìn náà anábì Zakariya tọ́ kò jíyàn má kò sí méjì má toró mọ̀ pé mọ́lákù ọlọ́run ọba ní sọ̀rọ̀ ó wá ní ọlọ́run conclusion yẹn lórí pé màá sáàbímọ yẹn ọkọ mi ti balẹ̀ wípé mo ti dàgbà tó yìí náà mo ti gbó lọ́jọ́ orí tó yìí màá bímọ lóòótọ́ àmọ́ olúwa mi ọba ṣẹ̀dá mi ìjẹ́ lí àyà fún mi lápẹẹrẹ kí n fi mọ̀ mo fẹ́ rí sign mo fẹ́ rí àpẹẹrẹ tí màá fi mọ̀ wípé màá bímọ <laughs>

Allah subhanahu wa ta'ala ó ní ayatuka àpẹẹrẹ tó rí àmì tó rí alla tukallima an-nas ò nílé ìbáwọn èèyàn sọ̀rọ̀ salasata ayyamin fódìdí ọjọ́ mẹ́ta gbáko illa ramza àyàfi ma tọ́ka ló fi mọ́ sọ̀rọ̀ àrọ́mì al ó kàrí tó dòdí ó nílé sọ̀rọ̀ máa fún ìrọjọ́ mẹ́ta kì í ṣe pé wọ́n ló ní fẹ́ sọ̀rọ̀ ṣùgbọ́n bí àpẹẹrẹ tó béèrè fún òní lè sọ in tókù tó fi máa communicate pẹ̀lú àwọn èèyàn ó ní sign language sign language èdè tí àwọn odi ń sọ ó mọ̀ fọwọ́ júwe ni in tó bá fẹ́ káwọn èèyàn ṣe ọwọ́ ló fi mọ̀ júwe fún wa àpẹẹrẹ tí wà rí nìyẹn nínú àyà ti Suratul Maryam qala ayatuka ألا تكلم الناس ثلاث ليال سويا ọlọ́run dákọ òru nínú ti sọ́rọ̀tù Maryam ndụ dákọ ọjọ́ nínú ti sọ́rọ̀tù Al-Imran ta bá pààyà méjèèjì papọ̀ ajá sí pé àtòru mẹ́tẹ̀ẹ̀ta àti ọ̀sán mẹ́tẹ̀ẹ̀ta ọjọ́ mẹ́tẹ̀ẹ̀ta nílùú gẹ́gẹ́ bí ìlérí ọlọ́run bàbá dẹ́hùn rẹ̀ fún Zakariya ó rí wípé látàárọ̀ dalẹ́ òní lè sọ̀rọ̀ látàlẹ́ mọ́jú náà òní lè sọ̀rọ̀ látàárọ̀ dalẹ́ ọjọ́ kejì òní lè sọ̀rọ̀ mọ́jú mẹ́ẹ̀ náà òní lè sọ̀rọ̀ látàárọ̀ dalẹ́ ọjọ́ kẹta òní lè sọ̀rọ̀ mọ́jú mẹ́ẹ̀ náà òní lè sọ̀rọ̀ bó bá ti rápẹ̀rẹ̀ wọ̀nyí ti mọ̀ wípé àdéhùn tí mi ọlọ́run bá ṣe fún ọ ó ti fẹ́ mú ṣẹ nìyẹn واذكر ربك كثيرا وسبح بالعشي والإبكار ما وارت الواره لطلقا ما سفما لسان nírọ̀lẹ́ àti lówùrọ̀ máa rántí ọlọ́run bá subhanahu wa ta'ala lọ́pọ̀lọpọ̀ sì máa sàfọ̀má fọ́lọ́run bá subhanahu wa ta'ala lọ́sàn àti alẹ́ gẹ́gẹ́ bí ìṣe wa fáwọn tí a bá ń follow up àwọn circles of tafsiri wa a máa ń fẹ́ tẹ̀ láti deduce àwọn ẹ̀kọ́ kọ̀ọ̀kan nínú ayé kọ̀ọ̀kan tá ń tú so nínú tọ́lọ̀ bá tún fi ìmọ̀ rẹ̀ yé èèyàn sí kún ìta tí ń ṣe tẹ́lẹ̀ ó ní wípé a máa ń try láti link ayà tá a bá tú síwájú àti ayà tó bá tẹ̀lé a máa ń try láti link ìpapọ̀ mọ́ra wọn káàkiri mọ̀ pé Allah subhanahu wa ta'ala gbogbo àyàtì Kùránù rẹ̀ tó sọ̀kalẹ̀ fún wa wọ́n ní relationship wọ́n ní correspondences pẹ̀lú ara wọn wọ́n rí léṣì mara wọn àyàtì 40 níbi tá a last year ìsọ́mùrù rẹ̀ fúnra wa 41 níbi ti bẹ̀rẹ̀ ànábì zakariya alayhi salatu wassalam ó ní bóò ni wọn lọ́wọ́ bó ti ṣe ọmọ náà fún mi ó sèèmà torí pé ogbó ti dé bá mi ìyàwó mi náà nìyí náà àgàn náà ni òun náà sì ti dàgbà so tẹ́bá wá wáyà 41 tó tẹ̀lé Allah subhanahu wa ta'ala ó wá sọ fún wípé àpẹẹrẹ tó rí nígbà tó béèrè pé kí làpẹẹrẹ tí rí àmì tí màá fi mọ̀ pé wọ́n lọ́n ti fẹ́ gbàdúrà mi ó ní òní lè sọ̀rọ̀ fún ìjọjọ́ mẹ́ta àfi ìmọ̀ tọ́ka so líkéjì ti ń bẹ láàrin aya àkọ́kọ́ àti kejì ó ní wípé nǹkan ìmọ̀ náà ní méjèèjì ń jẹ́ nǹkan ni wípé àkọ́kọ́ aya mo ti dogbó mo ti dàgbà ìbóbìnrin lù papọ̀ gan rọrùn má ìyàwó mi náà nìyí náà àgan rẹ̀ náà ó náà ti dogbó ti dàgbà tó ṣe lè mà irú èmọ̀ yẹn náà tún bẹ́ ń bi àyà forty one èmọ̀ yẹn ni wípé bóun lèèyàn sí nílé sọ̀rọ̀ fòlìdì ọjọ́ mẹ́ta àtòru rẹ̀ ló já sí pé tí ó bá sọ̀rọ̀ tí ó bá communicate pẹ̀lú àwọn èèyàn yóò kàn sáà máa fọwọ́ sọ̀rọ̀ ni kò lè fẹnu sọ̀rọ̀ èmọ̀ náà ni méjèèjì nígbà tí èèyàn ò sọ tẹ́lẹ̀ àpẹẹrẹ tí ó mọ̀ rí pàdó àti fẹ́ gbà níbi kò ní sọ̀rọ̀ so ìbáṣepapọ̀ ń bẹ láàrin ayé àkọ́kọ́ àti ayé ẹlẹ́ẹ̀kejì lábala ìjẹ́ èèmà tí ṣe ọlọ́run bá ń jẹ́ lára ọmọ ẹ̀dá èèyàn náà káwá lọ bí ẹ̀kọ́ tí ń bẹ lábẹ́ aya 41 yìí àkọ́kọ́ وفي مشروعية طلب الداعي من الله تعالى رؤية الآية الدالة على استجابة دعائه ẹ̀kọ́ tàrí kọnu ayà yìí o ní pé Islam ṣe lófin fún wa in tó tọ́ ni kẹni tí bá ń ṣàdúà kó máa béèrè lọ́wọ́ Ọlọ́run pé mo fẹ́ rí àpẹẹrẹ gbígbà àdúà kama huwa az-zahiru fi Islam tako pé wọ́n Ọlọ́run mo sì ń bí èyí èmi ò mọ̀gbà tó gbàdúrà mi sí amúfẹ́ kó fàpẹẹrẹ rẹ̀ wọ̀n mi mo fẹ́ kó fi àmì rẹ̀ wọ̀n ní kìí sì tayọ àlànà ẹ̀sìn níbi ìṣàdúà islam farama ibn umar kọ́lọ̀kú bá yọ́nu sí wọn àti bàbá rẹ̀ wọ́n ní ìmọ̀ ń fẹ́ràn wípé tóun bá ti ń láàláka kó o máa rọ̀ fánà muhammad sallallahu alaihi wasallam fàárí ní rúùyà yóò máa ní wọ̀lọ́wọ́ bá subhanahu wa ta'ala bẹ̀ ọ́ ni tó bá ṣe wípé ó ti ma ike oore ń bẹ lára mi fẹ́ kí n lálàá kí n lè rí kọ́kàn mi lè balẹ̀ pé mo lóore <laughs> allahumma in kunta ta'lam في خيرا فأرني رؤيا أي رؤية التي تدل على أن الخيرات فيها حتى يطمئن قلبي وترتاح نفسي وترتاح نفسي بولون طوبان يكورين بلا رامي إنه وكما كم لوري لا أما جاء ما لا وعلاك تنوفي ما كوري سبو سرامي بوفي فانا كوكو باتين لا لا إما أورو فانا بي كان بي تمارفو umaru bàbá rẹ̀ wà rè ẹwà gbọ́n tí bàbá rẹ̀ sọ al-Khattab Umar ibn al-Khattab radiyallahu ta'ala anhu ìmọ̀ sọ wípé inni la ahmilu hammal ijaba ìbànújẹ́ bọ́lọ̀ sì gbàdúà kéèkè ni ìbọ́lọ̀ sì wá gbàdúà ní adúgbà tí mo tọrọ du'a ìbànújẹ́ tí ń kẹ̀yìn ni pé bóní ṣe ráyè àti sàdúà bóní ṣe ráyè àti sàdúà onímọ̀ ń bọ́dà ẹ̀mí ṣùgbọ́n bó lọ́lọ́wọ́ ṣe gbàdúrà mi kìí kàn mí torí pé Allah subhanahu wa ta'ala àtàìmọ́sẹ̀ ni mọ́sẹ̀ kí ni onímọ̀ gbà ṣùgbọ́n sí ọmọ ẹ̀dá yẹn tí ìráyè àti ó ní fàíza àìlèmtò dùáà àìlèmtò alàlè ìjábá máa Allah akbar Hmm? inni la ahmilu hamma al-ijaba walakin ahmilu hamma ad-du'a fa idha 'alimtu ad-du'a 'alimtu anna al-ijabata ma'a to ki boda mi gẹ́gẹ́ gbogbo tí wọ́n wá tọrọ yìí orí ti wá pọ̀ ah múlò lọ́wọ́ sí wá gbà ṣùgbọ́n tó kàn mí tí mo ń bà mí nínú jẹ́ mo mọ́ worried about bó ni ṣe ráyè àti àwọn mọ́jẹ̀mú tí wọ́n ní àtẹ̀lé níbi àdúrà bó ní ṣe ráyè pé àwọn nǹkan ìwọ̀ tí ìjẹ́ká àdúrà àgbà bó ní ṣe jìnnà sí ní tó ń kàn mí nìyẹn àwọn àsìkò tí Islam ní ká máa sọ ká máa dẹ láti fi ṣàdúrà bó ní ṣe ráwọn àsìkò nì sọ ní tó bọ́dà mí nìyẹn torí mo mọ̀ wípé tí n bá ilé ráǹfààní àti ṣàdúrà dandan ní gbígbà àdúrà náà ti tẹ̀lé gbígbà àdúrà ń bẹ pẹ̀lú àdúrà ni àfàìmọ́ṣe ìmọ̀gbà àrí ẹ̀kọ́ yẹn kọ́ nínú àyà yìí wọ́n fi yà anna ramza wal ishara laysa kalaman wala takliman لكنه يفهم منه الكلام لذلك تشرع في الصلاة الإشارة إذا دعت الحاجة إليها أو أو الضرورة ẹ̀kọ́ mi tún ní الدرس الثاني ẹ̀kọ́ kejì nínú àyá yìí ó ní pé tá ṣe ní ramz nínú àyá yẹn tó ní illa ramza ó ní ìmá fi ọwọ́ tọ́ kankan ìmọ̀fọwọ́júwe nǹkan a ti mọ̀ pé ká fọwọ́júwe nǹkan ká fi tọ́ka nǹkan kìí sọ̀rọ̀ sísọ tá à ń sọ lẹ́nu kìí sọ̀rọ̀ ṣùgbọ́n à ń gbọ́rọ̀ sọ à ń gbọ́ yénú ẹ̀ ìgbà tí nǹkan bá ní ṣé mo lè lọ síbi tẹ́ ń sọ yẹn téèyàn wá sọwọ́ báyìí kí ló gbọ́yé náà rọ̀ yẹn kódà sọ̀rọ̀ téèyàn fi ọmọ ka kànyàn kànyàn lọ téèyàn ṣe báyìí téèyàn báyìí kí ló túmọ̀ sí rárá ṣùgbọ́n àfẹnusọ̀rọ̀ tó bá wá rí bẹ́ẹ̀ islam ṣe ṣe lófin ó ṣe lẹ́tọ̀ pé lórí ìrun a lè fi demonstration ká fi sọ̀rọ̀ lórí ìrun tí ní dìbà arise àbí necessity irú ẹ̀ náà sí ìjẹ́ tó ń ṣe ọlọ́run alẹ́sọ́látò sẹ́lẹ̀ tó dìbò fún wa nínú súnà rẹ̀ wípé tó bá ń kírun tó rẹ̀ ń tó fẹ́ gbáwájú ẹ̀ kọjá ìwọ fọwọ́ dì fọwọ́ kọ dì kò ní kó ṣe kí ni sọ̀rọ̀ lẹ́nu ìfọwọ́kọ́dí yẹn ọ̀rọ̀ ló sọ yẹn tẹ́ni ó fi mọ̀ pé ah, ẹni tí ń kírun kò fẹ́ kí n gba ìwájú ń kọjá tó fi ní tó bá ṣe nígbà àkọ́kọ́ tẹ́ni ẹ̀ ò gbọ́ tó tún fẹ́ gba wájú ẹ̀ kọjá ẹlẹ́ẹ̀kejì tó fọwọ́ dì tí ò bá tún gbọ́ lẹ́lẹ́kẹta tó tún fẹ́ kọjá tó tún fọwọ́ dì lọ́nà pé mọ́ kọjá sẹ́mù ń kírun lọ́wọ́ tí ò gbọ́ ètò ìsọ̀rọ̀ yẹn ànábì falẹ̀ kọ́tẹ́lì báàjà fàínà òṣèìtọ́ ìsúni so alìṣàárọ̀ ó wà nínú òun kíkí ṣùgbọ́nkáyédé máa fẹnu sọ̀rọ̀ ni ò sí àfi bá fẹ́ fi sọ̀rọ̀ jáde lẹ́nu tún ìrun ṣe lókù bóyá ìmáàmù sí mistake lórí níbi kí ó kíké fátíhàn nìyẹn a correct ẹ̀ pẹ̀lẹ́nu a pè ayà tó yẹ a pè sí lẹ́nu tó bá jáwọn obìnrin atasfik àwọn pàṣẹwọ́ àwọn ọ̀nà wọ̀nyí islam farama nínú ẹ̀kọ́ mi dáàtọ̀ ní kọ́ nínú àyà yìí iltizamu al-azkari fi kulli hal lisanan wa badana wa khussa at-tasbih fi al-ayati li ajli tiyatihi li tanzih al-ishrak billah كأن المسبح منزه لله تعالى عن كل ند ومصاحبه ẹ̀rí pé Allah subhanahu wa ta'ala màtó sọ fún ànábì Zakariya tó ní àpẹẹrẹ tó rí rè ó wá ní wáṣíkẹ̀ rọ́bàkà ó wá pàláṣẹ ó ní máa rántí olúwa rẹ̀ kẹfí rọ́n lọ́pọ̀lọpọ̀ wà sábì bìlà àṣíyí wà lè ríkà so eléyìí ó túmọ̀ sí pé mùsùlùmí òdodo agbọ́dọ̀ máa tẹpẹlẹ mọ́ ìmọ̀ sàfikáàrù gbogbo gbogbogbà lágbọ́dọ̀ mọ́ sàfikáàrù ẹnu ọgbọ́dọ̀ já kò níbi àfikáàrù ṣíṣe ní a máa fa hán ṣe a fara ṣe ń fara ṣe bẹ́ẹ̀ ni tó bá fẹ́ ìwà ẹ̀dá tó ń mọ̀ tí yóò yé mi nú wá sí pé wà tí

èyí tàbí fáńṣe náà agbọ́dọ̀ máa ṣe gbogbo gbà subhanallah wa bihamdi subhanallah al-azim allahumma salli ala wa sallim la ilaha illa allah la hawla wala quwwata illa billah subhanallah ala khalqihi wa ridha nafsihi wa zinata arshihi wa midada kalimatihi la ilaha subhanaka inni kuntu minadh-dhalimin gbogbo àkẹ́ òní ọ̀rọ̀ yẹn in tí yóò já lórí ahọ́n mùsùlùmí ni la yazalu lisanu lmuslimi ratban bi dhikrillah ahọ́n mùsùlùmí ò níyẹ kò ní gbogbo ìgbà ó sì yẹ kó rí nìyẹn kì í ṣe ìsọkúsọ káàkiri àdúgbò ló yẹ káwọn máa tutù fún kì í sórin kíkọ ìrántí ọlọ́run gbogbo ìjà gbọ́yé dáadáa o ẹ tí èyàn bá fẹ́ràn ní mọ́ ń jẹ̀ràn rẹ̀ ó rí wípé tọmọbìnrin bá ti di wípé intel ọkùnrin káàkiri tó sì fẹ́ràn ọkùnrin yẹn gbogbo àná mọ̀ pariwo rẹ̀ kiri tọmọkùnrin náà bá ti di pé intel obìnrin káàkiri tí wọ́n obìnrin káàkiri ó ẹni tí ń obìnrin da káàkiri tó bá wá di wípé bóyá ó tásìkò tí wọ́n ṣe marriage ó ti gbogbo mo bá sọ̀rọ̀ bá orí rẹ̀ orí ni bẹ́ẹ̀ lẹ́nu tí a bá rí ọmọ akẹ́kọ̀ọ́ tó fẹ́ràn ọ̀gá kan gbogbo ògbà bẹ́ẹ̀ sọ̀rọ̀ bẹ́ẹ̀ sọ̀rọ̀ bọ̀ yóò dá ọkọ̀ ọ̀gá rẹ̀ yẹn tó sì jọ ọmọ kí ó ní fáfá bẹ́ẹ̀ sọ̀rọ̀ bẹ́ẹ̀ sọ̀rọ̀ bọ̀ yóò dá ọkọ̀ àfá rẹ̀ wa tó yẹn ká fẹ́ràn òun ju bá ti fẹ́ràn ara wa lọ. tó fi

ó padà sí nǹkan yẹn nǹkan ló padà máa wárí fún hmm? wàhá bákanáà Allah subhanahu wa ó tún wá ní wasabbih bil ashiyyi wal ibkar ọlọ́run specify tasbih ó fẹ́ ṣàntílẹ̀ tasbih níbẹ̀ yẹn ìmá sàfọ̀mọ́ lẹ́yìngbà tó sọ̀rọ̀ àfikáàrù ní gbogbogbò ṣe bí lọ́ àfikáàrù náà ni subhanallah yìí àmọ́ tún wá sí sáré lọ́tọ̀ torí pé ìmọ̀ sí tasbih èyàn fi ń fọ́lọ́ ọba mọ́kù bí ẹbọ ni èyàn fi ń fọ́lọ́ ọba mọ́kù níbi wípé olórogún àbúlọ́bàkà يسبح لله ما في السماوات وما في الأرض هو والأرض هو الحكيم وإن من شيء إلا يسبح بحمده ولكن لا تفقهون تسبيحهم إنه كان حليما غفورا وهكذا so سبحان الله سبحان الله سبحان الله سبحان الله wọ́n tún ní àwọn ọlá ní ìjà àwọn ìran àfikáàrù ní ìtókù lọ torí pé ń túnmọ̀ sí wípé bó tí ń sọ lẹ́nu yẹn gbogbo tó yàtọ̀ sọ́lọ̀ ọba láyé ó sì yàtọ̀ láàrin ìwọn àtọ̀lọ́hùn ó fi wé wọn ọlọ́run ọba lọ́nà kẹsíkejì ìjẹ́ ànábí ọlọ́run ọba ni ìjẹ́ mẹ́lákù ọlọ́run ọba ni ìjógìṣẹ́ ọlọ́run ọba ni ìjẹ́ wàlíyọ ọlọ́run ọba ni ìjóbi ni ìjọkọ ni ìjẹ́yàwó ni ìjọmọ ni nazahata ولم تكن له صاحبة وخلق كل شيء ọlọ́run bọ́ yóò sì wá bímọ ẹni tí ò níyàwó ń bímọ ni ẹni tí ò níyàwó ò lè bímọ ẹni tí ò súnmọ́bìnrin ò lè kò lè bímọ ṣùgbọ́n tó bá sọ pé subhanallah tó ń sọ lẹ́nu ó ń sọ lẹ́nu ó tún wá tún gba nǹkan kan tó tún tọ́lá nígbà pé èèyàn yìnyín lára ń bẹ lẹ́sẹ̀ ni subhanallah wa bihamdi subhanallah al-azim síbẹ̀síbẹ̀ ó tún pàpà tó ń gbàgbọ́ pàwọn kan lè pa ọ́ lẹ́yìn ọlọ́run ó takora wọn ó pàpà tó ń gbàgbọ́ wípé èèyàn kan ó lè fún ọ lárízìkí lẹ́yìn ọlọ́run ó tún pàpà gbàgbọ́ pé èèyàn kan lè sọmọ fún ọlọ́mọ tó ti ń wá káàkiri láti ọjọ́ tó ti rí ó ti ń ṣe subhanallah ó tún gbàgbọ́ èèyàn kan lè sọmọ fún ọ lẹ́yìn ọlọ́run ara ò kò gbọ́dọ̀ rí bẹ́ẹ̀ o ẹ̀kọ́ ẹlẹ́ẹ̀kẹta tàtúrí nínú hadithi yìí nínú àyà yìí àbẹ́lẹ̀kẹrin wo ni wípé ọlọ́run ní wazkur rabbaka máa rántí ọlọ́run lẹ́yìn ìgbà fun ti ṣàdéhùn fún pé yóò bímọ tó yìí ọmọ tí ó ọmọ tọmọ náà ó jẹ nínú wa re nínú ìjẹni re tó tún wá sọ fọ́lọ́run pé sọ́sù lè bímọ báyìí òun ti dàgbà òun ti darúgbó ìyàwó náà náà ni òun náà ti dàgbà ti darúgbó tọ́lọ́ sì tún wá ní àmì rèé àpẹẹrẹ rèé tó fi mọ̀ pé èmi ọlọ́run báyìí sàdún kí má mú ṣe tó ti bẹ́ẹ̀ ọlọ́run ní wáṣẹ̀ ọ̀fọ́ ni àdúà wà ọlọ́run tó pa aláṣẹ nítumọ̀ wípé máa ṣàdúà ni máa ṣàdúà ìwọ náà mà ní ìsìn jágbe wá sínú lórí àwa èèyàn síra ọmọ tó bá jọmọ lóàbí tó sì jọmọ dáadáa fóbi ẹ̀ tó bá ní dáàdì mi gbàtà ní sùúrù lé ní wọn ní tó bá ti lọ́la kámú kan báyìí wá tó bá sọ fún ọba fún ọba bẹ̀rẹ̀ àkóso fún yẹn tó bá tún dọ̀ ọwọ́ alẹ́ tí wọ́n tún tààrọ̀ wé ìtàn ó sì dọ́gbọ́n lọ sọ́dọ̀ dáàdì ẹ̀ dáàdì mi ṣe gbàgbé mi gbàgbé bọ́sàn náà lòdì láti skul tó sọ fún mi tílẹ̀ bá tún múra skul lọ́wọ́ <laughs> mọ́rin ni kìíní yẹn fẹ́ gbàgbé yóò fẹ́ tásìlò kan táwọn fẹ́ mọ́ sọ fún pé a ah, kí ní wàhálà ti tẹ̀ sálà gbàgbé ni sálà ní fún ẹni tọmọ ẹ̀dẹ́ yẹn nìyẹn o ọlọ́run fẹ́ kó máa ṣe ìdíhà ìdíhà kó máa tẹnumọ́ tó ń fẹ́ gbogbo gbà tòun ti pé ọlọ́run bá sọ wípé àwọn àpẹẹrẹ tó fi tágbọ́n fi gbà rèé síbẹ̀síbẹ̀ anábì Zakariya ọlọ́run kó relax fífọkànbalẹ̀ wọ́n ṣàdúrà mọ́ òun ni mọ́tara rẹ̀ àwọn bàbá wa ẹni ọlọ́run ni wọ́n àwọn bàbá wa àfáà ni wọ́n ṣéwù ni wọ́n wọ́n ti ṣàdúrà wa wọ́n ti ṣàdúrà wa papọ̀ mọ́ ti wọn mọ́tara rẹ̀ o wọ́ọ̀tì rọ́bàkà ànábì ọlọ́run bá ní Zakariya alayhi salam tó ti bí ọlọ́run paláṣẹ máa ṣàdúrà ni ẹni bá ń bèrè kan wájú ọlọ́run bẹ̀ lọ́run ni tó ti kó orí àpẹẹrẹ gbígbàdúrà tó ibi ọlọ́run ló fà àpẹẹrẹ gbígbàdúrà wọn ó tún lè ká padà náà kó padà kó mọ̀ sí máa tàbí tí ó mú mọ̀ wá bẹ̀ wọ́n bẹ̀ ni ẹgbẹ́ lọ́wọ́ subhanahu wa ta'ala ọba tó ní kọ́rọ̀ ànábì Zakariya yanjú síbi tó dáa lọ́dún kò sàjẹ́ kọ́rọ̀ wa tiwa náà yanjú síbi tó dáa gbogbo ibi tí àwa náà ń rawọ́ ra sẹ̀sẹ̀ síwájú ọlọ́run ọlọ́run wọlá ìpàṣẹ tí Zakariya tọ́lọ̀ ń pa láṣẹ kó máa ṣàdúà tó sì pa àwọn náà láṣẹ yóò wọlé àdúrà káà wá ń ṣe yìí yóò gbàdúrà wa la tó bá di ní ọ̀la pẹ̀lú gọlọ́hùn ara ń fàánà àti tẹ̀síwájú ju báyìí lọ torí pé ọkọ̀ ṣe Ramadan kò ní já lè rìn ju orí àyà kan lọ ní ọjọ́ àkọ́kọ́ tèmi tó bá di lọ́la a tún máa tẹ̀síwájú tára ń fàánà àti lọ dáadáa nínú àwọn wa lórí àwọn wọ̀nyí àbí lórí àwọn àyà ti wọ̀nyí ilaha illa astaghfiruka wa atubu ilayk